وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيقول الله سبحانه وتعالى إنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق Olúwa subhanahu wa ta'ala láì mẹ́yẹ ìgbà láti sọ fúnra wa ìpọ́lọ́wọ́n ọba ṣúgbé fún wa ní al-Qur'an ìdí pàtàkì tó torí ẹ̀dáwà sórí ilẹ̀ ayé ìdí pàtàkì lọ́lọ́wọ́n bá ń sọ fún wọn bí kan pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun olùwádìí mi dọ́mi ènìyàn lásán àwọn àlìjànú náà ìsì dédé nìkan máa bẹ illa liya'budun ọlọ́run ní di pàtàkì tí bí ká jọ́sìn fọlọ́run níbi nínú ìlànà tá a máa fi sin ọlọ́run ọba wa ó náà tún ní atakhalluqu bil akhlaqil hasana ó ní pé ń jọ́ tá a bá máa wùwà ó ṣe pé ìwà tá a bá máa wù ìwà dáadáa ni ọ̀rọ̀ tá a bá máa sọ ọ̀rọ̀ dáadáa ni ìṣe tá a bá máa ṣe ìṣe dáadáa ni ọmọ kékeré la fẹ́ bá lò ká bá lò dáadáa àgbàlagbà náà la fẹ́ bá dá nǹkan pọ̀ ká ṣe é tọ̀wọ̀tọ̀wọ̀ àwọn onímọ̀ nú wa àwọn la fẹ́ bá dá nǹkan pọ̀ la fẹ́ lò pọ̀ pẹ̀lú wọn la fẹ́ rò pọ̀ pẹ̀lú wọn ó gbọ́dọ̀ máa jẹ́ pẹ̀lú ẹ̀kọ́ àwọn ọmọ kéwà náà la fẹ́ máa bá dá nǹkan pọ̀ la fẹ́ máa darí la fẹ́ máa pàṣẹ fún òun náà gbọ́dọ̀ tó jẹ́ pẹ̀lú ìlànà tó dáa anábúwa muhammad sallallahu alaihi wasallam ó ní innama bu'ithtu li utammima makarimal akhlaq olọ́lọ́wọ́ ọba rán mi sórí ilẹ̀ ayé àmọ́ jí pàtàkì tó torí ẹ̀rọ bí pé àwọn ìwà tó dá tí ń ti ń bẹ lára àwọn èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èyí tó bá wá kù díẹ̀ kí wá mọ̀ pẹ̀wọ́n sàkíyèsí ẹ̀ àwọn ìwà tó dá tí ò sí lára àwọn ọmọ ànábì Ádámà kí wá mọ̀ sọ fún wọn pé ó yá eléyìí ẹ̀tún eléyìí ṣe eléyìí ẹ̀fì eléyìí kù eléyìí ẹ̀yìn eléyìí kù ànábì ní nǹkan torí ẹ̀gbẹ́ méjìlé náà ń sọ lọ́wọ́ àwọn ọmọ táàbì náà bí bá wá sọ gbólóhùn yí báyìí pé ń ta torí ẹ̀rán òun ṣẹ́ ó ní kó wá pé ìwà tó dáa tálùkùránì sì ń sọ fún wa pé wa ma khalaqtu l-jinna wal-insa illa liya'budun pé tí mo torí ẹ̀dọ́mọ ni àtàlìjẹ̀nú ní ká mọ jọ́sìn fún mi a jẹ́ pé ọ̀rọ̀ ní nídìí kákíè sọ́rọ̀ méjèèjì torí tí ò bá jẹ́ pé jọ́sìn ni

Olùdá torí ẹ̀rọ wọn náà ní olùdé gbogbo ẹ̀yàn ọmọ ànábí Ádámù ẹ̀mọ̀ ìjọsìn fọ́lọ̀. Wá jíjẹ́ ní ibú tọ́gùt tẹ́ bá sì ti jọ́sìn fọ́lọ̀ ẹ máa jìnnà sí ìmọ̀ bọ̀rìṣà. Ẹ máa jìnnà sí gbogbo táwọn èèyàn bá wárí fún lẹ́yìn Ọlọ́run. Ẹ máa jìnnà sí gbogbo táwọn èèyàn bá tún bẹ̀rù lẹ́yìn Ọlọ́run ajẹ́ pé tó bá jẹ́ pé ta torí ẹ̀rẹ́ gbogbo òjíṣẹ́ rẹ̀ tánàbí wọ́n fi ń rinlẹ̀ fún wa pé ta torí ẹ̀rẹ́ òní kó ń wá pé ìwà ajẹ́ pé ìwà àtijọ́sìn ta torí ẹ̀rẹ́ àwọn òjíṣẹ́ wáyìí ìkankan náà ní méjèèjì kò ṣe é yà sọ́tọ̀ àsọ̀rọ̀ tó kù díẹ̀ káàtó ó ní o náà ni ẹ̀sìn níwà ìwà lẹ́sìn ajásíké gbogbo ẹni tẹ́ bá rí lẹ́lẹ́sìn láyé tó lóhun sí lọ́hun ẹ boríborí olóhun jẹ́ ni òun wá ń daṣọ borí òun jẹ́ òun ló òun jẹ́ mú tẹ́kìbà òun tún lò ní kọ́ọ̀bù òun dábojú afá ló pé ààrẹ pé èmi ń tèmi lẹ́yìn pé sókòtò mi ó mọ lòkè irùngbọ̀n mi ló tún pọ̀ dáadáa afúnwáwórú ẹni ọ̀gán ìlú wákàtí mara rí ìkankan ibọ́mọ lọ́wọ́ ẹwà ló ti mójú tẹ́sẹ̀ wá ní àmọ́ bó ti dá tó ikò níwà ìkannú méjèèjì ní ṣẹlẹ̀ nínú kó ṣe pẹ́ ní tẹ́ ló lẹ́sìn ní ò lẹ́sìn abẹ́yìn tẹ́ ló lẹ́sìn kò níwà lẹ́ẹ̀mọ́ kó sì mọ́ mọ́ ní ìtààmà pè lẹ́sìn ìkankan náà ní méjèèjì gbogbo ẹ̀ lẹ́sìn wá kọ́ ajẹ́sí mùsùlùmí òdodo olùsílọ́ ẹni tó bá jẹ́ ahlu sunna wal jama'a ẹni tó bá jẹ́ al-muti' lillahi wa li rasulihi tó bá jẹ́ olùtẹ̀lé tọ́lọ́ ó fẹ́ máa tẹ̀lé ìlànà táwọn ẹni ìṣíwájú wá dúró lé lórí àṣẹ nínú nǹkan rí lára rẹ̀ ó ní táwọn èèyàn mọ̀ ń pè ní wa torí pẹ́sìn ló gbọ́dọ̀ mọ́ jẹ́ lọ́dọ̀ tiẹ̀ ṣẹ́rí bẹ́yàn bá ti ń du ìrún wákàtí márààrún mara mi gbọ́dọ̀ mọ́ pé bẹ́yàn bá ṣe ń sáré pé súnà nẹ́gbà Muhammad gbọ́dọ̀ bí ṣeré bẹ́yàn bá ṣe ń sáré pé béèyàn bá ṣe ń du gbogbo ilé bẹ́ẹ̀ náà lèyàn gbọdọ̀ ma du pé ìwà táwọn èèyàn ń pè níwà táà máa ń wù láàrin ọmọ ẹ̀dá sọmọ ẹ̀dá yìí a gbọdọ rí lára ẹ náà táà bá tí rí lára ti ìjọsìn tọ́lọ ẹ tẹbá ti ní ẹfì wà kẹsìn ìtumọ̀ tí a tó sọ ní pé ẹfẹ̀sìn kẹsìn tó rẹ́sìn náà méjìdì ń ta torí ẹgbà nẹ́bùwà Muhammadu sallallahu alaihi wasallam àmọ́ tó bí ni pé ìjọ tán bá rẹ́lòmí tó jólù sí lọ́wọ́ wọ́n rẹ́lòmí ó gbé aṣọ olùbẹ̀rù Ọlọ́run wọ̀ wọ́n rẹ́lòmí ìrìn olùbẹ̀rù Ọlọ́run rìn àmọ́ ńgbà tán bá rí tó fẹ́ mọ́ báwọn èèyàn lò bóyú fẹ́ mọ́ sọ̀rọ̀ pẹ̀láwọn èèyàn ó fẹ́ dúnwò pọ̀ pẹ̀láwọn èèyàn ó fẹ́ gbé àdúgbò pẹ̀láwọn èèyàn wọn wá rí tó dá tààrá yí pè níwà tó dá wọn wá rí lára rẹ̀ wọ́n wà mọ̀ ní á ah, torí pọ́wà mọ̀ pé mọ́ sínú wà ní á ah, ó sì wá lẹ́sìn àmọ́ kò ní ìwà jàmá ẹ má wulẹ̀ ẹ ń pọn lẹ́nu tẹba ti ní ó sì wá lẹ́sìn kò níwà ẹ̀sìn tó lòun níhun náà kò tí ì ní ní ẹ̀sìn tó lòun níhun náà kò tí ì gbọ́yé ni ẹ̀sìn tó lòun níhùn náà kò tí dìímú dáadáa ní torí pé ìjọ tó bá ti dìímú bẹ́ẹ̀sìn ti kọ́ kó kírun bẹ́ẹ̀lẹ̀ sí ti kọ́ bí ó ti mọ wùwà pẹ̀lá ládùúgbò bẹ́ẹ̀sìn ti kọ́ kó gbàwẹ̀ bẹ́ẹ̀lẹ̀ sí ti kọ́ bá ti mọ́ ń sọ̀rọ̀ sáwọn àgbàlagbà bẹ́ẹ̀sìn ti kọ́ pé kó fi hàn ògbà kalẹ̀ bẹ́ẹ̀lẹ̀sìn náà ṣe kọ́ pé bò láti máa dòwò pẹ̀ pẹ̀lú àwọn èèyàn tó ń dọ̀tẹ́ wá wá ní pé ó ní irùngbọ̀n òrùkò tó lókè ó ń kírun ó ń gbàwẹ̀ ó ń ṣe súnà ó ń ṣe gbá amẹ́rígbé lọ́dọ̀ aládùúgbò ó fèèlì mẹ́ lọ́dọ̀ àgbàlagbà ó fèèlì mẹ́ àwọn ọmọdé ó fèèlì mẹ́ kábà dòwò pọ̀ ó fèèlì mẹ́ ẹ̀sìn èdúó ọlọ́mọ́sà fún wa ìgbọ̀kan wá sí ìyẹn ló bá nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam nínú àdúwà tá nẹ́bí ò lè mọ́ sí ni pé Allahumma hassin khuluqi kama hassanta khalqi ìrẹ́ olúwa mi ìrẹ́ ọlọ́wọ́ ti dá mi dáadáa anábì ni wọ́n sàdúwà bá pé ọ dá mi mo lápá mo lẹ́sẹ̀ mo lójú gbogbo tí mo sì ní ló wà níbi tó yẹ kó wà mo sì dórí lọ́mọnìyàn ọlọ́run ìwà ọwọ́ mi náà yóò jẹ́ ìwà tí ó mọ̀ dáa ṣe wà mí náà níwà tí ó dáa ìdí nìyẹn ẹnìkọ̀ọ̀kan wá

ìjẹ́ kí ní kẹ pẹlẹmọ́ ó ní jìbìrìlù tẹ pẹlẹmọ́ kí mọ́ ṣe dáadáa sáládùgbò ẹ̀ẹ̀ kí mójútọ́rọ̀ aládùgbò ẹ̀ẹ̀ ní àtàládùgbò ó ní bí tí jìbìrìlù wá sọ̀rọ̀ aládùgbò dé hatta dhanantu annahu sayuwarrithu ó ní mo padà wá rò pé àbí bí tí jìbìrìlù fẹ́ parí ọ̀rọ̀ rẹ̀ sí ni pé bókù bá kú tán aládùgbò náà tún gbọdọ̀ mọ́ pẹ́nu ogún ẹ̀ níbi tí jìbìrìlù tẹnumọ́rọ̀ aládùgbò rẹ̀ bẹ́ẹ̀ sì ni

ó wá jòwó òun jẹ́ àlùsúnnà wal jamaa, àmọ́ lóhun mùsùlùmí òdodo lòun ẹ wá worú ẹni náà àti gbogbo orúkọ tó bá lè wó pera rẹ̀ ẹ wá wò níbi ìwà káwùwà sáládùúgbò kò wá dámbẹ́ ẹ má wùlẹ̀ pán lé mọ́ pé á ah, ẹni sì lẹ́sìn ìwà ni òní kò lẹ́sìn náà nítorí ẹ̀sìn méjèèjì ẹ̀sìn nìwà ìwà lẹ́sìn kò wọlé lẹ́sìn ẹwà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ìjẹ́ bí mọ̀ pẹ́ sí ìwà ìwà lẹ́sìn àwọn èèyàn wò gbéṣẹ́ ayé ànábì sallallahu alaihi wasallam ìgbésí ayé ànábì a sì mọ́ jọ ní ojú púpọ̀ torí ìgbésí ayé tó jẹ́ exemplary kálukú náà wá rúrú pé ah irú ìwà tí ń bẹ lọ́wọ́ ànábì yìí dáadáa sí àwọn èèyàn tó dátà ànábì ní nǹkan lámọ̀ ní bóòláwá náà ti ní akọ náà ní ẹ̀ẹ́wàásọ́ náà tó lè gbà yé wa ẹ̀yà lọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ a bá lọ́dọ̀ yàndà wa Àìṣà ọ̀rẹ́ ọ̀pàá tààrà ṣẹ́ṣì nínú gbogbo àwọn ẹ̀wà náà wà Muhammad sallallahu alaihi wasallam ẹni tó súnmà náà bí dáadáa àbíká tún ní káàdínábì gan là mọ́lẹ̀ pé nínú gbogbo obìnrin ọmọ àdínábì adama obìnrin tó ń nífẹ̀ẹ́ sí jùlọ ìyàlàwà Aisha òun náà làwọn èèyàn wà lọ́rẹ̀ ibá ìrẹ́ Aisha gbogbo wa náà la mà nábì dáadáa a sì mà nábì pẹ̀lú wà tó dáa júwe fún wa gan kí ló lè fi describe ìwà nábì fún wa sallallahu alaihi wasallam kí la lè pè ní à ah, ìwà nábì o ẹbá ti wà lọ báyìí ẹ̀rí pé ti mọ́ wà rí ṣẹ́gbẹ́ tí aláwá iṣẹ́ àbáṣẹ́ wà bẹ̀rẹ̀ sí níka ẹ̀yà nábì mọ́ kírun ara wa rẹ̀ nù ìmọ̀ gbáwẹ̀ ara wa rẹ̀ nù ìmọ̀ ṣe gbá ara wa rẹ̀ nù ní bá ń ṣe oríṣẹ́ bá ti ń wá ìwà nẹ́bí ẹmọ́ wùlẹ̀ dára iná rẹ̀ ẹ̀ṣá gbé alùkùránì yẹn mọ́ ká báyìí gbogbo jẹ́ bá ti bá pàdé nú alùkùránì ìwà nẹ́bí gan-an gbogbo jẹ́ bá ti rí tálùkùránì ti sọ báyìí tálùkùránì pàṣẹ rẹ̀ báyìí gbogbo

tó bá ti níwà tó dáa sáwọn aládùúgbò ìwà tó dáa sóbí ìwà tó dáa ságbàlagbà ìwà tó dáa sọ́mọdé ìwà tó dáa sáàfà ìwà tó dáa sọ́mọkéw ìwà tó dáa sáwọn onímọ̀ tó bá ti níyìn náà ọ ìlẹ́sìn torí gbogbo táwọn ìdálùkùrá nígbàṣẹ́ rẹ̀ gbogbo táwọn ìpátá kò sí ìdálùkùrá ní ó pè wá sínú gbogbo ẹ̀ bó láti máa ń sọ̀rọ̀ láwùjọ táwọn èèyàn bá wà ọ̀rọ̀ lásán ti ń alùkùrá nìkan wa lẹ́kọ̀ọ́ bá tó ṣe máa ń sọ̀rọ̀ kọwa ní ọ̀tọ̀ ni wà ọ̀tọ̀ lẹ́sìn nǹkan kan náà méjèèjì tó ẹlẹ́sìn tẹ́ bá rí tẹwà rò pé kò ní táwọn èèyàn ń pè níwà ẹ pé ọ̀rẹ́ wa tó bá fẹ́ jẹ́ lẹ́sìn lóòótọ́ àfikọ̀ ní ìwà tó dá sáwọn èèyàn tàfẹ́ mọ́ sọ̀rọ̀ káwùwà sáládùgbò káwùwà sáwọn ọmọ ànábì adama kó wá ṣe pé àwọn àpèjúwe búbẹ̀ tàbà mọ́ rí mùsùlùmí ni ó mọ́ wá jẹ́ mùsùlùmí ni ó mọ́ wá ṣe abẹ́lú àwọn ìwánilẹ̀ ìwọ̀n kan wà yawmi nalqa áyà tó bẹnu Al-Qur'an áyà yìí látara páwọn èèyàn ń ṣi àgbọ́yé táǹpì ní ìwà àgbọ́yé ó ma ń jẹ́ kan mọ fún àyà yìí ní interpretation wrong kí ni àyà náà ó tó lúwa ti sọ fún Nábì pé innaka la'ala khuluqin 'azim rẹ̀ Nábì ah ìwà rẹ̀ mọ̀ dáàmù òun ẹlòmí ò wà níṣẹ́ rí báhùn ìwà gan lọ́lọ́n fi ìròyìn ànábì kò fẹ̀sì ìròyìn ànábì padà ọ̀rọ̀ bú ọ̀rọ̀ tí ò dání kọ wá lọ́lọ́n ò fẹ̀sì ìròyìn ànábì kí lànábì wá wá ṣe láyé kí láàfà ní kó wá jíṣẹ́ ó sì ní iná ọlọ́run ní gbogbo òjíṣẹ́ tààrán wá tààrán sáàlì ọmọ kọ̀ọ̀kan in tá ní kán máa lọ sọ fún wa pé ẹ máa jọ́sìn fọ́lọ́run àti lára ẹ máa jọ́sìn fọ́lọ́run tẹ́ tó fi máa ṣe jọ́sìn fọ́lọ́run ó ní kẹ́ máa wùwà tó dá sáwọn èèyàn sọ̀tánù kùránì bá ròyìn ànẹ́bí pẹ̀lú pé ìwọ nìwà rẹ̀ torí alùkùránì látòkè délẹ̀ ẹ̀sìn ló wá polówó bẹ́ẹ̀ sì nínú tàbánú alùkùránì bá ti ṣeṣẹ́ bí ìbẹ̀nú alùkùránì ọ̀rọ̀ ká mójú jẹ́ bí fókún ẹ̀bí ò gbọ́dọ̀ já lọ́wọ́ yí ìbẹ̀nú alùkùránì ìbẹ̀nú ọ̀rọ̀ bá àti ma ń bá àti èèyàn sọ̀rọ̀ ó pàtàkì bá àti ma ń bá àwọn èèyàn ṣe ó pàtàkì àwọn èèyàn dáàtún wá máa ṣe dáàmà bá sí ọlọ́kan òjọ̀ kan ni wọ́n èyí tí kálukú ìhà táàsì ma kọ só ní kálukú náà kò níjọ́ kan afẹ́ bọ́ ọmọdé ṣe ọ̀tọ̀ ní bá ti bá ṣe àtúnfẹ́ báwọn àgbàlagbà ṣe ọ̀tọ̀ ní bá ti bá ṣe ẹlòmíì níbi tí ò lẹ́kọ́ ìsìláàmù ní àwọn onílùú tó níwàdíwá kọ́nà ní ẹ̀kọ́ ìsìláàmù tó ń pè mọ́ra náà ni níbi tí ò lẹ́kọ́ ìsìláàmù dé bọ́rọ̀ ọba da òun àtàgbàlagbà papọ̀ kò mọ́ bó láti mọ́ bàgbàlagbà sọ kódà ẹ fi bàgbàlagbà sáàsì omi kọ̀dẹ́tì wọn lẹ́ tún fagúnnu àléyàn kàn fẹ́ àdírẹ́sì àgbàlagbà èyàn kàn tí ẹ fẹ́ sọ̀rọ̀ pẹ̀lágbàlagbà bó láti mọ́ ń jòkó wájú àgbà bó láti mọ́ ń dúró wájú àgbà bó láti mọ́ ń gbọ́rọ̀ kalẹ̀ wájú kìí ṣe bá ti ń gbọ́rọ̀ kalẹ̀ fẹ́gbẹ́ wa tákàn sọ̀rọ̀ táàlá ti sọ bí ẹ̀kọ́ láàmọ́ gbélẹ̀ dọ́ta bá ti ráwọn àgbàlagbà yìí gbogbo ilé gbogbo jẹ́ríta ọlá mú tààrin lórí tààrin lórí wàwàláhì lẹ́rí ìlàhà ìlà tabakàn ni a mọ́ mú lẹ́yọkọ̀ kan pé tọ́píìkì wa lè ní o a fẹ́ sọ̀rọ̀ pa bó láti ń bá gbà lágbàlù la hawla wala quwwata illa billah kútúbà láti mọ máwọn àkọlẹ̀ wa alùkùránù sọ annabi sọ alùkùránù sọ báyìí bá tó débi kó tún ti ń wúrú funfun ìwọ rẹ̀ lórí wa ó tún kọjá apágbà àkókàn jù wá lọ nínú àwọn ìtàwọn síwájú wa níbi tán má àgbàlagbàdé àwọn kan bẹ táwọn òdì gáàdì àsàgbàlagbà ẹ̀sìn sì kọ́ wọn lẹ́kọ̀ọ́ débẹ̀ pé alágbà ni wọ́n gbọ́dọ̀ mọ́ sàgbà wọn àwọn wo làwọn wì ó làwọn táyé kẹ́yìn lé ṣe wọn pé táyé kẹ́yìn lọ́dọ̀ tiwa ṣé àgbàbẹ́ láàrin wọn

ẹ̀rí gbogbo ọjọ́ tí kẹ́yìndé àti táyé bá ti jọ wà ń bì kan kẹ́yìndé ó sì mọ sáṣẹ́yìn pé à ẹ̀yin lẹ ṣáájú ìbìdélé ayé ẹ̀yin náà lẹ mọ̀ sí ẹ̀yin lẹ ṣáájú ìbìdélé ayé in tẹ́ bá ti sọ náà lájòkóyà ẹ̀yìn subhanallah táyé àti kí lápẹ́ ìjọmọ́ kẹ́yìndé ẹ wo ìpágbà àgbà náà nú ọ à ń pàgbà náà ló débẹ́ o ẹ̀dàkùnká tó wá sọ àwa lẹ́ni ẹ máa rí ọmọ tí ò jọ gbogbo ọdún lọ wọn wá àti bàbá 70 ẹ sì mọ gbọ́rọ̀ tí ó mọ sọ sí wọn la hawla wala quwwata illa billah ẹwà mọ́ fẹ́ ròyìn irú àwọn ah ó sì wá lẹ́sìn ohun ìsì mọ́ kírun dáadáa kò kàn níwà yìí náà ní ẹ̀sìn tó níhùn náà kò iṣẹ́ kìrì jẹmọ́ kẹ́ni tó rẹ́sìn kọ lẹ́kọ̀ọ́ kó sí dáadáa ságbàlagbà ṣẹ́ẹ̀sì rí kágọ́ra kágbọ́ yé dáadáa aljanna tẹ́ rí ń lọ èyí tẹ́ ń pè lẹ́sìn bí ti ń le gbé ni wà lìjẹ́ náà èyí jẹ́ pè ní wà náà náà mọ́ ṣe kí ni agbéyànwà àlìjẹ́nà èyí jẹ́ pè lẹ́sìn ohun tí ẹ̀yìn yà sọ́tọ̀ bó ti lè gbéyàn èyí jẹ́ pè ní wà náà náà lè ṣe kí ni jọmọ́ yóò ẹgbọ́ àdọ́gbà Muhammad la hawla wa wá sí ohun yàdá níwà ohun ẹrúbìnrin kan náà wá wọ́n ni ìrànlẹ́bí obìnrin kan mọ̀ ń bẹ ládùúgbò ti wà ìrànlẹ́bí ní kí ló dé ah wọ́n lóbìnrin yà òun ọ̀pọ̀ nínú kíyàn kírun fọ́lọ̀ kírun kírun ẹni ànábì bá bá tún wá yanjú ọ̀ràn yẹn tán tàbá tún sọ náfílà àmọ́ ah, yẹn náfílà tààrà ẹni ànábì tó bá tún wá kan ká ní à ń gbàwẹ̀ gbàwẹ̀ gbàwẹ̀ ẹni tàà wí ìmọ̀ ń kírun gan ìmọ̀ ń gbààwẹ̀ gan ìmọ̀ ń ṣètò ọlọ́run gan gbogbo nǹkan bí ìbẹ̀rù ọlọ́run bẹ̀rẹ̀ ti máa bá ah, ànábì sáàtí pé ààrẹ kan ah, ọ̀rọ̀ ẹgbẹ́ ò ní sẹ́tù kan rẹ̀ ànábì ànábì ni ẹ̀rọ ní ìtàkàn fẹ́ bèèrè náà ni pé

ẹ̀nà tó yẹ pé bó bá kú tán èèwọ̀ ní ká tún jẹ́ ó sì wọ́ná látara rẹ̀ ẹ dákun kí ni ká ti wá sọ tìwọ́ tó ń fi yàjọ ọmọ ènìyàn tìwọ́ tó ń fara ní ọmọ ènìyàn àbíwọ́ tó mọ́ ọmọ ènìyàn tó mú tọ́ lélékólékúlé eh, eh, ìwà ẹjá lọ mójú tó ń pè níwà ẹ̀sìn ni nínú àlùkùránì ẹ̀sìn náà ni nínú òfin Islam àmókọta kan pọ̀ ní akhlaq ìwà tá mọ̀ wù pẹ̀lú àwọn èèyàn ni amẹ́sìlò náà kò nídìí ẹsẹ̀ máa ṣe wá sí pé fìwà kẹsìn yọ yóò bá ti níwà tó da sáwọn èèyàn ẹ fún pékè lẹ́sìn ẹwọ ni àìṣẹ̀sìn ọlọ́run náà mọ́ gbáwọn èèyàn wọn náà bá ti

ìtàn méjì kan mẹ́ta náà nípa fún wa sọ́lọ́lá àrẹ́sẹ̀ àsìkò tá ní ọ̀pọ̀ máa mẹ́ta sáré sọ méjèèjì níbi tàkókò ànábì ni wọ́n gbẹ̀rú kan nílò ní nàìjíríà ìtàn méjèèjì jọra wọn Allahu Akbar ìtàn méjèèjì ìtàn àwọn méjèèjì alámọ̀rí wọn jọra wọn àmọ́ wọ́n padà wà lè jọ́nà lóòtọ́ àmọ́bò ló ni wọ́n gbọ́kùnrin kan nílò sọ́lọ́lá àrẹ́sẹ̀ wọ́n bá gbé dìde tó dúó sí ní wọ́n yẹ́ṣẹ́ rẹ̀ wọ́n ma wọ́n toró súnwọ̀n táàfi wọn sẹ́gbẹ̀ nídọ̀gbìn alkìyà wọ́n wà ma wọ́n wọ́n ma wọ́n wọ́n ma wọ́n wọ́n ma wọ́n a nígbà tí wọ́n bá fi wọn sẹ́rí rẹ̀ sábà ìjọmọ́ iṣẹ́ ẹbú rẹ̀ àgbákò rẹ̀ tó ṣe láyé yóò bá tẹ̀sùn wọn lórí iṣẹ́ olóore ó sì ti wọlẹ̀ pé tọ́ kò sí nǹkan mọ́ tí wá dójú ẹ̀ báyìí ọlọ́lọ́wọ́ wà ní ṣe wà sọ́ọ̀tí ẹ̀ níṣẹ́ olóore tọ́ọ̀tí ẹ̀ lè fi gbára rẹ̀ lẹ́nu tó bára rẹ̀ tọ́ọ̀tí ẹ̀ rò pé wọ́n náà sí ń gbà tọ́ ìbẹ̀ láyé ṣe olóore àti pé sáà tí ah, ẹ̀ sàbòsí fún ọmọdé wọ̀n ní àà kánílítà gbòsí ẹ̀ sàbòsí fún mi gbogbo tí mo rí tí mo gbé lé ayé ṣe náà ní kò sí ìtẹ́fikún mẹ́ èmi náà mo ṣe èmi náà mo dáràn yìí ẹ ṣe wọ́n ti ẹ̀ wá ní ìjọ́ ṣe ah, ìríṣẹ́ olóore kan tí mo ṣe tó yìí jẹ́jẹ́ fi sí ọlọ́run ní ọwá níṣẹ́ olóore kan lọ́dọ̀ wa torí ń gbà tó ń bẹ láyé onígbàgbọ́ sí kẹ́lìmà la ilaha illallah bima la ma'buda bihaqqin illallah ìwọ náà nígbàgbọ́ sí mú lò bẹ́ pé kò sẹ́ni tó yẹ ká jọ́sìn fún àfi Allah ọmọ fi kìní kan kọ́lé ọmọ ṣokan mọ́dí ọmọ tọ́kanlá ọmọ tákàdá ta wá kọ láìlá ìlàlá òyìn sí wọ́n lọ rí mọ̀ gbé wá ẹni gbé tákàdá rẹ̀ wá fún wa gbé tákàdá òun wá báyìí tákàdá pépà pẹlẹbẹ ẹnu tán kọ́ bí òjí gbónú láìláha ẹnu alólúwọ́ wà nítọ̀ tákàdá ó yẹ ẹbá ń jù sórí ibi iṣẹ́ olóore rẹ̀ káti ẹ̀wọ́ bí ó ti tẹ̀sùn wọ́n ni wọ́n jù sórí iṣẹ́ olóore báyìí jàn máa gbogbo iṣẹ́ ẹbú tó lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo iṣẹ́ olóore yóò sì lọ lẹ́lẹ́kan náà bí pẹ̀lú heavyweight iṣẹ́ bó bá dípò ní ó tún wá fúyẹ́ ọlọ́run lẹ́tọ̀ ọkú oríire o láti ní ìwọ́dọ̀mà àlìjẹ́nà jama kí ló gbé wà àlìjẹ́nà yìí la ilaha illallah ẹni kejì ẹnìlúwàdìjọ́ ìgbé ìlàlìkìyàmù ọlọ́run ọlọ́mọ́sàdẹ́kì mìíràn sí oríire yóò torí èmi òrùpálì jẹ́ náà dájú fẹ́ nìkan ló wa ó dá pé lákẹ́ mi sọ tààrà tèmi àlùjànnú tí ìdálúfẹ́ mi báyìí àmọ́ Ọlọ́run dákùn mọ́sá síjú àánú rẹ̀ wù ní mọ́sá jẹ́ kémi náà jọmọ́ àlùjànnà gbogbo aná kọ́lọ̀ mọ́sá jẹ́ àpàdé mẹ́ sẹ́rẹ́lì kejì òun náà lólé ayé bá náà ti wáyé ó wá díjọ́ gbẹ̀dà kìlá wọn ni wọ́n wà ní iṣẹ́ tí ìná yẹ̀wò bí tẹ́lẹ̀ àkọ́kọ́ iṣẹ́ abúrẹ́lẹ̀ kan náà òun náà ti wúwo iṣẹ́ eré tí ó tọ́ka iṣẹ́ ti fúyẹ́ in tó kù ní káníkò náà mọ́ lọ́nà ọlọ́run wa kò nẹ́jọ púpẹ́ wá ń pọ̀ ẹ ń bẹ láyé ti ẹ̀ ní lè rò pé àá èmi náà mọ́ báyìí iṣẹ́ olóore tí náà ti ẹ̀ pé á ìwọ náà kàn rúra tí ń gbà láyé ni tápé ní mo ní pé èmi náà rọ́jú ṣe torí àmọ́ mo ti rí pé ẹ̀ka mọ́sí ẹ̀mí ẹ̀ ń jáwo sí ọ̀hún tó ní lọ́lọ́gbà tí mẹ́lá yé nú tí mo mọ̀ tí mo mọ́ ń sábà ṣe tí mo ṣe ni pé tí mẹ́lá olówó láwùjọ ti ọ̀nà tí ìtúwà máa ń gbà nù mi ní pé tẹ́lẹ̀ ìgbà dé pé akọrọmọ̀kọmọ̀lá ẹ̀dàkùn ìyá naira mo ẹ̀yàgbà ẹ̀dàkùn ya mi lówó 100,000 naira mo ní olẹ́dà padà áfíjọ òṣùsí mọ̀ fún ní ẹ̀dàkùn ya mi lówó 1 million mo ní ìdí ní olẹ́dà padà òṣùsí mọ̀ náà ní orígbà ó ní gbogbo ẹni bá wá tán bá ní ẹja ní mọ́sàwọn ní mọ́sàwọn ní ìmọ̀ hàní ìmọ̀ hàní ó ní bá wá ha tán àwa máa ń kọ́ lẹ̀ pẹ̀lú agreement pẹ̀lú signature mo ti wá lọ́mọ tí mo gbà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ mo lọ́mọ iṣẹ́ tó dàbí pa iṣẹ́ tí ẹ̀ ní pé

bọ́ọ̀bá ti débẹ̀ sí wọ́n lówó bọ́ọ̀bá fún ọ ọmọ bá ń kó bọ̀ wálé bọ́ọ̀bá ní díà ló wà nílẹ̀ ọmọ gbàbọ̀ bọ́ọ̀bá ní afáwọn lọ́jọ́ sí ọ̀yọ̀ndà ìfún ọláyọ̀ fún wọn lọ́jọ́ sí tọ́mà láwọn òtí nílẹ̀ pé àwọn òsì lè dájọ́ ìwọ́sàmọ̀ bọ̀ wálé tí ẹ̀ mọ́ níyàn lára ọ̀ subhanallah tẹ́ pé ìwà ẹlòmí inú wá ní tí ó dáadé ẹgbẹ́gbọ́ tó wọ́n mọ̀ dá ọmọ ni ó tán bá ti pè mí ìgbà máa sọ̀rọ̀ jẹ̀tù yóò wà mọ́ fọmọ lọ́mọ gbójú wú ẹwọ́rú wà tẹ́lì ní ọgbọ̀ tí ó sọ fọmọ rẹ̀ ó nílẹ̀ ọlọ́wà mọ́ gbogbo bá ti ń ṣe tó yí a rí pé wọn lè sanwó yìí máa sì ní kí wọ́n mọ́ mú lọ payọ̀ náà rẹ̀ ọlọ́run tó bá ní tọ́ka sí mo ti yà sí sí olóore ní tí mo mọ̀ pé mo ṣe rí ẹ ọlọ́run ní táwa náà rí kíkọ́ ọ̀ṣọ́ náà nù sọ wá in ta ń pè ní pé ìwọ lámójú kúrò fáwọn ẹ̀dá bó ní ó ti wá jẹ́ kí ìwọ ó lè wọ́n mójú kúrò fáwọn èèyàn ń bí ẹ̀tọ́ rẹ kémi ọlọ́run náà máa wá lè mójú kúrò fún wọn náà èmi ọlọ́run lẹ́tọ̀ọ́ sámójú kúrò ju ti ẹ lọ tó bá rí bá náà mọ́ mójú fún wọn náà mọ́ lọ sáà lìjánà jàmá kí ló gbé wà lìjánà yìí ìwà ẹ̀ṣẹ́ ìrún ló kí mẹ́ ṣe ìrún la ní sọmọ́kìrún láyé ṣe ìrún ló lọ́kà sí ṣe àwẹ̀ ni ṣe irun ọgbọ̀n àbí tẹ̀mí lọ́lọ́ ní ṣọ̀pọ̀tọ̀ lọ́lọ́lọ́kì èyàn ọlọ́run mọ́ ń borí àníwà lọ́lọ́run ní ìwà ìdí rẹ̀ láfi ní gbogbo nǹkan wọ̀nyí ẹ̀sìn gbogbo ẹ̀ yìí tẹ́ ń pè níwà yìí tẹ́ ń pè lẹ́sìn gbogbo ẹ̀ pátápátá ẹ̀sìn ni lọ́lọ́run ṣe fi gbogbo ẹ̀ròyìn ànábì pé innaka la'ala khuluqin 'azim ẹwà ẹ máa ní ẹ ìwà lóbi ìròyìn anẹ́bì kò fẹ̀sìn ìròyìn anẹ́bì ibi tá anẹ́bì dàmúdé lórí ọ̀rọ̀ ẹ̀sìn anẹ́bì yẹn anẹ́bì dà lóru títí títí ẹsẹ̀ rẹ̀ fi ń wú ẹwà lọ́lọ́run ò appreciate yíò gbogbo ẹ̀ lọ́lọ́run appreciate papọ̀ lára anẹ́bùwa Muhammad lóbi ẹ́sìké ìyáláwà Aisha wọ́n ti bá wa summarize ìntàfimẹ̀ròyìn anẹ́bì pé káà nẹ̀ khuluquhul Qur'an tọ́mà ti ní bọ́ọ̀lá nẹ́bì tí wùwà kí ní wà náàbí ẹ̀kọ̀ ní sáti gbá lùkùrá ní ọmọ ọ̀ká tọ́mà ìsí ń ka lùkùrá ní ọba wà fímúsọ̀ látàmẹ́ ọba wà áfíìsà kátàmẹ́ ọba wàtàkùnlọ́ alẹ́dítàsá àlúnàbíhí wà àrùhámà ọba mẹ́ ẹpáyèmí ọlọ́run ẹpáyà okùn ẹbí yín ọba náà lùkùrán ẹ̀tọ́ ẹbí ṣe ìbẹ̀nú alùkùrán ẹ̀tọ́ àwùjọ ṣe ìbẹ̀nú alùkùrán àdúgbò yín ọgbọ́dọ̀ sí ránṣẹ́ ládúgbò gbogbo àwọn nǹkan wọ̀nyí pátákò sí Islam dá sínú gbogbo ẹ̀ níjọ́ tí ẹ bá ti wá rí tó jẹ lẹ́sìn tí gbogbo ń tàn dákọ tàn wí tí ò bá ti sí lára ẹ̀jẹ̀ mọ́ wulẹ̀ tán mọ́ ẹ ma tán kẹ mọ́ ní níwà kò lẹ́sìn àbó lẹ́sìn kò níwà kò ì lẹ́sìn tó náà ni kásì lọ kan náà láwọn yóò ní ẹ aborí mọ́ kí ní jẹ́ bẹ́ẹ̀ tó bá ti borí tí ò níwà ni ò ṣe kí ni máwùlẹ̀ kan lé mọ́kọ ní ó kàn borí ni kò níwá ìyí orí tó bò ń náà àti ìwàtọ́ ní òníwò náà ẹ̀sìn ní ibi tó kù sí ibi ẹ̀sìnú àmọ́kànmọ́gínígànwò ṣẹ́rí gbogbo ń dáwí yìí tẹ́yìn pè lẹ́sìn wà sí pè wà ìwà gbogbo gbogbo a ń ṣe dáadáa sí gbogbo a ń gbọ́ a ń tẹ̀ lọ́lù Qur'an tẹ́rí yíò ìwà dáadáa la ní síta ní sọ́lọ́run torí pé tó lọ́run lóun fẹ́ lẹ́tọ̀ọ́ ọlá fún ìtọ́ sí pè níwà náà ní kẹ fi ẹ lẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ rẹ kẹfà ládùúgbò lẹ́tọ̀ọ́ pẹjọ́ gbàdúgbò kẹfà gbàlagbà lẹ́tọ̀ọ́ kó so iye ìwà táà ń wù sọ́lọ̀ ni ẹni bá ti mórí bọ́m̀bẹ̀ orí eré tí ẹ pọ̀ púpọ̀ ṣẹwárí kejì ó ní ìta wá máa ń wù sáwọn èèyàn èyí òun lẹ́wà fẹ́ ní òun èé ṣẹ̀sìn mọ́ lẹ́wà ń pè ní ìwà meanwhile òun náà ẹ̀sìn ni ìwà ni ìwà tá kàn máa ń wù sáwọn ẹ̀dá tó yàtọ̀ sí Allah méjèèjì lẹ́yẹn wá máa ń mójútó ọ gbọ́dọ̀ níwà tó dá lọ́dọ̀ Ọlọ́run kò mọ́ wùwà tó dá sáwọn èèyàn ọ sì tún gbọ́dọ̀ Allah ó túnmọ̀ sí ìwọ náà tọ́ ọmọ tẹ́rẹ tọ́ ni àwọn àyíká níwàdà wọn tí ń kírun lọ aníwàdà wọn tó ń kírun lọ ìwọ wo ń tọ́ra rẹ tí ẹgẹ́ burú dáwọn tó ń pè láborí mọ́ bò wà lọ torí pé ta bá gbẹ̀yìn méjèèjì só yóò sùn wọ̀n ìtumọ̀ rẹ̀ ni pé òun níwà tó dáa sọ́dọ̀ ọlọ́run ìwà rẹ̀ burú sọ́dọ̀ àwọn èèyàn ìwọ tí wà rẹ̀ dáa sáwọn èèyàn tó ìmọ̀ kírun tó ìmọ̀ gbàwẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ìwọ níwà tó dáa sáwọn

ìwọ náà tí wọ ò tí ẹ̀ wá dá lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run àgbákò tí ẹ gán súnmọ́ ju ti ẹ lọ àmọ́ gbogbo àgbákò méjèèjì ọlọ́run láti mọ́jà sí ìwà wa táwọn èèyàn ń pè níwà ẹ̀sìn wa ẹ̀dàkùn ẹja lọ tó méjèèjì abẹ́lúwa wa ni wọ́n lè fi ọkọ̀ rẹ̀ wà ìsìnkú wọ̀ fẹ́lẹ̀ kó ṣàlékún ìmọ̀ وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم يرحمكم الله